kami b e r j a l ọ̀nà ìmọ̀nà tí wọ́n ti fi dúró títí lórí ọ̀nà ìmọ̀nà tí wọ́n wà. àwọn ẹni tó tẹ̀lé ní ọ̀nà lọ́dún tẹ̀lé tẹ̀lé ọmọ pẹ́pẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn àdéhùn tẹ́lẹ̀ nípa ọ̀pọ̀ ọmọ àdéhùn gbàgbà àwọn ẹni kékeré ìfẹ̀sìn ìfi ẹ̀sìn sí wa wò ìfi ẹ̀sìn sí ọ̀nà sọ̀ tí wọ́n kékeré bá wà láti ìdí ní ìdáhùn ti yàtọ̀ tí gbogbo àwọn ọkọ̀ ẹ̀sìn fún àwọn ẹni tó fi ọwọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ náà fi mọ́ ẹ̀sìn. ẹ̀sìn ní pé ọ̀nà ọ̀la iná làwọn ní wá lọ lẹ́gbẹ̀ẹ́ ìdí ìdìnnà àmì àtẹ̀lé àti tó ìgbà ìjọba tó wá ìgbà ọ̀sẹ̀ tó ní ẹni tí wá láti là tí ọ̀fẹ́ láti tèké tí ọ̀fẹ́ tí ó mọ́ mọ́ ọ̀rọ̀ lórí ẹ̀ kó mójú káwọn ọ̀fẹ́ tó bá yìí. ó kù lọ́la ìdíkà àyè tí ìyẹn ti múra fún ọ lè yẹ. sọ̀rọ̀ àti ọ̀dẹ́lẹ̀ kàmíìsì ó pè kàmí pẹ̀lú ẹ̀ ọgbà ní kàmí pẹ̀lú ẹ̀ ọjà ẹni tó ṣe pé ó ń wò kọ́kàn nínú àwọn ẹni tó yẹ kó ọmọ ẹni tó ti mú ní ìyẹn tó ti ká ẹni tó bá rí bẹ́ẹ̀ ọ̀wọ́ ọ̀gá yóò ti ṣe fún lọ́gbà lẹ́kùn òun náà ti ṣe ń sẹ́ ọ̀wọ́ tó ti sọ ilé láti wọ̀ náà ló ti tó gbàgbé wa ìwọ́n lọ fẹ́ náà oṣù tó ń bá wọn sáwó ọlọ́pẹ́rà ọba wọn ṣe fúnfún ọlọ́pẹ́rà ìwọ fúnra ara rẹ ọba wọn tẹ̀lé ọba wọn sọ̀rọ̀ ọlọ́pẹ́rà ìwọ fẹ́ẹ́ ní àwọn tí wọ́n kò gbà lórí ọ̀nà wọn tẹ̀ tó rìn náà alágbẹ̀mọ ọ̀tún òjòkó òkèlè bàjá òtún akókó ọ̀nà ìdàgbò fìlà ìtàkàlà nàìjíríà ẹni tó ti wá lórí ilé ìjẹ kò lè wà nà láti wà ní dáná orí ìlú náà nà ní orí ìwádìí wọ fẹ́ẹ́ta òsì tó tó lọ ẹlẹ́dàá wa lọ́kọ̀ọ́dọ́ nínú ìjọ ṣùgbọ́n káàkiri ìgbà ọjẹ́ àti hàn ọkọ̀ àti wọn kò dé rẹ àní kàkà tó o ṣe nínú ìjọ tó o ṣe nítorí ìjọ ọmọ ọ̀dọ́ nìkan rárá àárín gbogbo ẹ̀ ó sì jọ ìrẹ́ tó pé ọ̀fẹ́ táwọn èèyàn rí ọ kí wọ́n yìn ọ kó tó tùbà fún ọ kí wọ́n kan sára sí ọ ní. bí wọ́n bá lọ fẹ́ là ọ̀nà ìdàgbò ti lè là bọ́ọ̀rọ̀ lọ bá lọ ọ̀pọ̀ kan nítorí ti ọ̀wọ́ bí wà lọ bá òògùn kan nítorí ti ọ̀wọ́ níṣẹ́ lọ bá ṣe òògùn kan nítorí ti ọ̀wọ́ ìwọ́pọ̀ ìyàtọ̀ tó lóògbà ìwọ fún ọ̀yà ìdáhùn ẹni tí pọ̀ ọ̀yà ìdáhùn ẹni tó ti tó wọ́n bọ́ sọ̀kó nítorí pé o ò fi ìjọsìn rẹ o fi fún ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀jẹ́lá lónìí ma òfin fún fami ìrẹ́pẹ̀ sí ọ̀wọ́ ìwọ sọ pé onítọ̀ ní ọ̀nà bí aláwo ọsọ pé onítọ̀ ní ọ̀nà bí alágbèéká ọsọ pé onítọ̀ ní ọ̀nà bí ọsọ pé onítọ̀ ní kò sí kàkàtúntò ọ̀rẹ́ lọ́wọ́ fi máa ń wá wípé ọ̀dọ́ ń pè wá ọmọ ìjáde sọ̀rọ̀ rẹ̀ ló kó gbà yín àná bó ti ti rí adáṣe ló fi kọ́ sọ́dọ̀ àgbègbè alágbègbè ló ti bẹ́ẹ̀ kọ́ sọ́dọ̀ aláwo ló ti bẹ́ẹ̀ kọ́ sọ́dọ̀ àwọn àbá láwọn ẹni tó ti fi wọ́n tẹ́lẹ̀ àbómi ni wọ́n wò àbáwọn ẹni tó ti pàtẹ́lẹ̀ wọ́n làwọn máa wò àwọn àlùkò ọmọ ẹni bàbá fún islam yàtọ̀ sí kó orúkọ lásán ní ìjà lọ báwo ló tún ti fẹ́ wà lọ́dẹ́nà olùwárí bàbá ń ká mẹ́rin ọdún ní bá ọ̀fẹ́ fẹ́lẹ́ àmàlà àmàlà sọ́ọ̀rẹ̀ ká wọ́n lè fi fi bẹ̀rẹ̀ láàrin ọ̀fẹ́ àhàdà ẹni fẹ́ ti máa ń ka ìpàdé ọ̀wọ́ wọ́n ní sọ́ọ̀rẹ́ àti sẹ́ẹ̀lẹ́ ó sì máa tẹ̀sí ìgbàgbọ́ lórúkọ pẹ̀lú ọ̀wọ́ májà tó méjì ó sì sẹ́ẹ̀lẹ́ wọ́n ní sẹ́kùn ìjẹ́sẹ́ẹ̀lẹ́ àbí tó bá ti déédéé pẹ̀lú súnà náà Muhammad sọmọ àwọn àyèwò àyèwò ẹlẹ́. a ti jẹ́ pé àfi kọ́kọ́tọ́ tó pẹ̀lú ọlọ́run nínú ìjọ àyà àti káfí sọ̀rọ̀ kí. àwọn mẹ́ta méjì nu ìjẹ́ kí wọ́n gbà ìjẹ́ bá gbà á jọ kan nínú àwọn tó ti fi wọ́n wà lójà lọ. a ti sọ̀rọ̀ kí ọ̀pàjà láti fi olú ẹlẹ́dàá lọ́sọ̀rọ̀ nínú ìjọ àwọn ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta mẹ́rin àmọ́dọ̀ jẹ́ ẹni tó ti kọ́ dáná ní papọ̀ mẹ́tàpá nítorí pé tó bá ti ṣe bẹ́ẹ̀ fún mi ìṣe rẹ̀ bàjẹ́ o wọ́n lè kọ́ lóko ìyẹn ilẹ̀ ìka wọ́n ti lẹ́sẹ̀ lẹ́sẹ̀ iná mi ọ̀bẹ̀lẹ̀ ìka lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ papọ̀ nà ágàlù wọ́n lè lọ fún un ẹ̀ka mi náà wọ́n sí i olùwàdìdàgbẹ́ àti ìdílé àwọn ẹni tó ti wájú rẹ̀ ibi tí ọba fi lè sẹ́kọ̀ọ́ sí ọlọ́run wẹ́lẹ́ olùwàní mo fura pé iṣẹ́ rẹ̀ ọba rẹ̀ ó ti di ọba nínú àwọn ẹni o. Jẹ́tẹ́lẹ̀ gba yẹ wa gbogbo ẹni tó fẹ́ tó níye gbogbo ẹni tó fẹ́ là yọ ẹ̀dá ti kúrò nílé ayé ní ìtẹ̀sílẹ̀ ọgbọ́dọ̀ lè gbé àtẹ̀wò ìdí lọ́dọ̀ rẹ̀ ó dúró bíbí kò mí rárá ó ti jẹ́ ẹni tó dúró sí gbágbágbá ó ti dákọ̀ nípa lójoojúmọ́ ọ̀n sọ́dọ̀ mú lójoojúmọ́ pẹ̀lú ẹ̀kọ́ tó ń kọ́ nípa rẹ̀ pàǹtíjà máwù tí pẹ̀lú ní ìbàjẹ́ òjò ọ̀rá ìlara tó ní ìdíje ẹ̀ á lọ kó palẹ̀ máa ń tilà ó sì jẹ́ ẹni tó jẹ́ kó ọ̀n yọ ọ̀nà rẹ̀ wò ìjẹ́ gbogbo jẹ́ ìṣiṣẹ́ ìjọba tó ń ṣe tó ń ṣe torí ti ọmọ òun nìkan ni àbíkárí yìí ti wọ̀ àtúkọ́ mi ti ọ̀ ó ti wọ̀ àti ẹ̀ka ti wọ̀ lọ́ba jẹ́ bẹ́ẹ̀ ó gbogbo ó ní torí rẹ̀ lọ́jọ́ táwọn ẹrú ọ̀wọ́ ìjọba torí rẹ̀ ó ti sẹ́kọ̀ọ́ ní ọ̀wọ́ ọ̀wọ́ akẹ́kọ̀ọ́ ọ̀wọ́. san lórí ẹ kọ̀dá tó kọ́ gbádùn. ẹlẹ́kẹ̀jì nínú kẹtí jẹ́ kárọ́là wọn náà ní ká máa tẹ̀lé lánàá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká tẹ̀lé lánàá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìlànà rẹ̀ tó lọ gaara tí ò sí kọnu kọ́ hàn bẹ́ẹ̀ kama tẹ̀lé ta nabi sallallahu alayhi wa sallam ojú àná mà tolu àfihàn ànábì èmi pẹ̀lú rẹ gbọ́dọ̀ sojú kòkòrò láti mà nípa rẹ̀ ìmọ̀ ni ó síwájú títẹ̀lé àbá ìtẹ̀lé gbogbo wa pátá ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún wa mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ dákun kí ni ìlànà ànábì lórí rẹ̀ mo fẹ́ gbégbèsè báyìí báwo lànábì ti ní ká gbé nǹkan báyìí wù mí jẹ́ ń bẹ́ẹ̀ nu tánàbì tó láàlè serú ẹ̀ tó bá sì láàlè serú ẹ̀ ẹ là mí lọ́yẹ̀ báwo ló ti ní ká ṣe báyìí ńlọ́yẹ̀ kọ́rọ̀ orí níjọ́ ló serú béèrè bẹ́ẹ̀ rí láyé ẹ̀ níjọ́ nílànà ànábì dọ́ọ̀lá àmúrí ojú ọ̀nà ń mata ànábì kí ló fẹ́ fi ṣe ṣé bówó lọ́n wá ń tiẹ̀ kí ló kàn kí ló kàn ọ̀gá pẹ̀lú ànábì kí ló rí mú lára ànábì sallallahu alaihi wasallam tó ń tanra rẹ̀ dànù ó sì lọ́ fẹ́ là ọ̀ka lànà anabi sallallahu alaihi wasallam ọ̀ka kún kankan ìlànà àwọn kan tí ọ̀já máa kankan àwọn tó yẹ pé nìkan kan ọ̀dá wọn mà lọ́ọ̀dẹ wọn lágbóolé wọn ládùúgbò tí wọ́n ń gbé àwọn lọ́n tẹ̀lé ó fi tànàbì sallallahu alaihi wasallam sílẹ̀ ẹni bá wá ń gbìyànjú láti tẹ̀lé ojú ọ̀nà máa tànàbì sallallahu alaihi wasallam mẹ́bí wọn náà ń bẹnu ẹni tí máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ mẹ́bí wọn náà ń bẹnu ẹni tí máa wẹnu rúnrún sí wọn la tọ́ ma fún wọn àwọn alùsùn nánu alùpùpù wa ni wọ alùpùpù ni ọtọ gbádùn òun fa anabi sallallahu alaihi wasallam máa ṣe yẹ̀yẹ́ òun fa anabi sallallahu alaihi wasallam máa ṣe yẹ̀yẹ́ ọ̀nàdà tó fi sórí rẹ̀ gánà rí ọ̀nàdà tó fi là tí wọ́n bá tu ọ̀dà alẹ̀ tí wọ́n sà ọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n padà mọ̀ yí ọmọ nkankan nípa kíní lànà anabi sallallahu alaihi wasallam sẹ́bẹ̀ yẹn ṣe sórí rẹ̀ ẹni wọ́n fẹ́ sìn rán dókítà abátẹ̀lẹ́tẹ̀ á sórí rẹ̀ ọ̀ọ́mọ nkankan nípa tó mú wa tó bá lọ níta lọ́fẹ́ sórí rẹ ọkà òkè ó ní wọ́n ni ṣé náà ni èèyàn kan máa ran kan ni kò ní ti tẹ́tọ̀ ṣé náà rẹ jama a ìlànà anabi sallallahu alaihi wasallam kò ṣeé ṣe kéèyàn tẹ̀lé tí ọba mọ̀ nípa rẹ̀ àwọn èèyàn wọ̀ ọ̀dààmú pẹ̀lú ẹ wọ́n délé èèyàn ọ̀jẹ́ má wọn owó làwọn wálé ayé wá wá kókó rẹ̀ làwọn wá ká ìlànà anábì àbí òsì ìlànà nígbà àwọn bá kú táwọn bá wọn sàárì ẹ̀ bá wọn sọ ẹ sì máa kókù kan òsì tí máa gbọ́ nítẹ̀yìn sọ ayé ló ti gbọ́ bọ́ tẹ̀lé bó ní tẹ̀lé ṣùgbọ́n kọ́ wá ṣe kí wọ́n sọ dìgbà tó bá wọn sàárì ta ló wá fún regbe tiẹ̀ eléyìí túmọ̀ sí pé ọkàn ń là ọ ọ̀nà tó ti lè là àwọn olùmọ̀ wọn ní ọba má pèjúwe ó dàbí àpèjúwe ọkọ̀ ojú omi ànábì Nuh alayhi salam tó ti pẹ́ ẹni tó bá wọ ọkọ̀ yìí àwọn ni wọ́n là ẹni tó bá kùnà láti wọ̀ àwọn ni ó tẹ̀lé torí ẹ gbogbo ẹni tó bá tẹ̀lé ta nàbì sallallahu alayhi wasallam òun mà ní ọ̀la ẹni bá ti kọ̀ láti tẹ̀lé ta nàbì sallallahu alayhi wasallam àwọn ni ó fìdí rẹmi tí wọ́n forí sápán tí wọ́n sòfò dànù kólú akọ́mẹ́jẹ kátẹ́rì kọ́mẹ́jẹ àforí sápán kọ́mọ̀jà sófò dànù súnà anábì dọwọ́ rẹ ìlànà anábì sallallahu alaihi wasallam wọn dọwọ́ rẹ wọn á láwọn ọ̀rẹ́ rẹ wọn máa fi ọsẹ yẹyẹ tó ọba tẹ̀lé súnà wọn ò ní sàdédé fi ọsẹ yẹyẹ tọ́lá wọn sì ń bẹ ní orítọ̀ orí ibú ibi tẹ́ ìdìjọ wà tẹ́lẹ̀ tí wọ́n pẹ̀lú wọn ti máa fi súnà ṣe yẹyẹ ìyàlẹ́nu ni ọ̀jẹ̀ sí wọn pé wọ́n ti kó láàrin àwọn ìwọ náà dọ̀kan nínú àǹtáwọn máa fi ṣe yẹyẹ nù ìdí tí wọ́n fi fi ọsẹ yẹyẹ nù ọgbà mara ọtẹ mara sọ̀rọ̀ àwọn ìjẹsẹ súnà tí wà àtàwọn jọ ń fi ṣe yẹ̀yẹ́ tẹ́lẹ̀ fún òtítọ́rí ẹnu yín ti ń rùn káwọn pa súnà àdánwò ti dé bá wọn náà nù tó ti torí yẹ̀yẹ́ tí wọ́n fi ọsẹ tí wọ́n pa súnà àbó òní pati wọ́n àgbọ́dọ̀ pati kó lè bá sórí rẹ ọgbọ́dọ̀ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kése pé kó lè bá sórí rẹ ọyẹ ọgbọ́dọ̀ nàmbà túláàsì ni kése nàmbà fẹ́ àìsè bẹ́ẹ̀ wọn náà rí ibi tọrọ rẹ ọjà wọn náà padà rí ibi rẹ tí wọn padà sọlẹ̀ sí eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tààtọ̀ eléyìí tá a fi là ó ṣe bẹ́ẹ̀ gbàpọ̀ ntara rẹ dànù ọkàn ló ń rànran ọlọ́fẹ́ là ọ̀gbójú ọ̀nà tí wọ́n fi là ọ̀dà àdúgbò ń rànran ni. ẹlẹ́kẹta anábẹ́wọ̀ sallallahu alayhi wa alihi wa sallam ó lè má tẹ̀lé ti Allah nìkan kan má tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa sallam kọ́la ó lè má tẹ̀lé ti anabi nìkan kan má tẹ̀lé ti Allah kọ́la ó gbọ́dọ̀ tẹ̀lé ti Allah kó sì tún tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam agbọ́dọ̀ máa páyà allah agbọ́dọ̀ máa bẹ̀rù rẹ̀ kó o sì pé dájú sáká ìpáyà allah ó rí ìdìmúlẹ̀ lára rẹ̀ ó ń ṣiṣẹ́ lára rẹ̀ ó hàn wípé eléyìí ní páyà allah eléyìí ní bẹ̀rù allah nínú ọ̀rọ̀ rẹ̀ nínú wa rẹ̀ nínú ṣe rẹ̀ kọ̀ọ̀kan ìyá ọ̀daràn mọ́ra rẹ̀ lọ́wọ́ yọ kàn máa ṣe bọ́ bá ti ṣe fẹ́ àti bọ́ bá ti ṣe wù. yọ máa ronú ipe tí mo ń sọ yìí wọ́n ń kọ́ lẹ̀ tí mo ń hù níwà yìí wọ́n ń kọ́ lẹ̀ ìgbésẹ̀ mi yìí wọ́n ń kọ́ lẹ̀ èwo ni ó wọ́n fi hàn mí jọ pé ndẹ̀lù kìyàmà sí ní kábàámà. ìní máa ṣe ìní máa sọ ẹni tí ń bẹ̀rù ọlọ́ọ̀ olùwàní wọn mọ̀ ní yọ فأولئك هم الفائزون قلوا أني لا تجو أو أني تبان تلت الله تبان تلت النبي محمد صلى الله عليه وآله وسلم أني سنقى يا الله وأن سنبروا له أو إليه لأو أني يا رب sẹmi pẹ̀lú àwọn olùtẹ́tígbọ́ mi lọ́kàn nínú ẹni tí ó jèrè lọ́la gbẹ̀ndàlùkìyàmà mọ́sẹ̀ wá lọ́kàn nínú kálí wàá jẹ́rè yìí ẹ̀tẹ́wọ́ gbà ó ọmọ tẹ̀lé ti Allah ọmọ tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọmọ payà Allah ọmọ bẹ̀rù rẹ̀ kojú mẹ́rin báyìí náà lọ tẹ̀lé ti Allah tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam máa payà Allah máa bẹ̀rù rẹ̀ lọ́ba dọ̀kan nínú àwọn ẹni tó jẹ́rìí ẹlẹ́kẹ̀rin nínú àwọn nǹkan tí jẹ́ ká jèrè tí jẹ́ ká là tí jẹ́ ká soríire òun náà ní pé gbogbo àwọn ọ̀ràn àyàn eléyìí tẹ́sí ìsìláàmù tó lábọ̀ wá lọ́rùn sọ́jà àwọn ojúlówó ọ̀ràn àyàn nínú ẹ̀sìn wa a gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ mójútó mùsùlùmí làwa pera wa a gbọ́dọ̀ fẹ́ wa kù níbi ká sojúṣe mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ó di àwátì. níbi ká ṣe ń tolú wa lábọ̀ lọ́rùn àwọn ọ̀ràn yẹn tí wọ́n máa kọ́ ààhín lórí rẹ̀ tí ò ní mú tiẹ̀ nítorí pé kálukú gbọ́dọ̀ mú tiẹ̀ torí ọmọ ọba àdáràn ló ṣe ló kọ́ tiẹ̀ ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni bàbá ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni lèmáàmù lèmáàmù ó tiẹ̀ tiẹ̀ bàbá ti amójúkúrò fún wa ọmọlẹ́yìn wọ́n sọ pé tí bàbá rẹ bá ti mójútó tiwọn àtàmójúkúrò fún wa ọmọ tó bí kàlà bákan náà á jìnà sí ẹ̀ṣẹ̀ á jìnà sí gbogbo ntọ́jú èèwọ̀ á gbéra wa jìnà sí torí ẹ̀ ló ti wá nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Jábir ibn Abdillah radiyallahu anhuma wọn lọkùnrin kan wá bí anabi sallallahu alayhi wa sallam igi àrò àyíṣà ìdásọ̀lẹ́sọ̀ mọ̀tòbà. وحرمت الحرام وأحللت الحلال آه أدخل الجنة النبي صلى الله عليه وسلم نعم إن جاء والنبي صلى الله عليه وسلم ثم ما صلوات تقول واسلونا ثم سنسي gbogbo tí mo ń ṣe sùyàmù Ramadan tí mo tí mo ń ṣe ń sa wọn tó ṣe lẹ́tọ̀ lẹ́tọ̀ ǹjẹ́ màá ra àlìjáná wọ̀ bí anábì ní bẹ́ẹ̀ ni wàá ra àlìjáná wọ̀ anábì ní aflaha wallahi in sadaq ọ̀rọ̀kùnrin yóò sọ̀rìrì mo fi Allahu búra tó bá yẹ kó dodo ní sọ. ó lè wà àlìjáná tó o bá mójútó ń tolú alábọ̀ ọlọ́run ọ̀yanilẹ́nu fọ́ọ̀mù ayé bá mùsùlùmí ò ń pèrè mùsùlùmí àárí ń sojú ṣe mùsùlùmí. ọdún dé lónìí púpọ̀ nínú àwọn èèyàn ló yà lẹ́nu gbogbo wọn mórí lépa àwọn lọ rí àwọn ẹni tó yẹ pé wọn ṣàlùwàlá fún ọlọ́ọ̀ rí láti dọ́tọ́dún Ramadan ti lọ àfi láàárọ̀ yìí ṣé mùsùlùmí náà nù mùsùlùmí wọn náà lọ sí rí ìbòrí kan yọ́rọ́yọ́rọ́ sórí níwọ̀n tó ṣe Ramadan tó ti lọ orí lọ́ọ́ máa sílẹ̀. Si tó o máa ilẹ̀ ẹ̀hàn aráyé òfin kankan sórí rẹ rí àwọn èèyàn wọn wò pé àti mùsùlùmí náà ní lágbájá subhanallah bẹ́ẹ̀ ni àwọn mùnáfíkì wọ́n pọ̀ àwọn ẹni tí èsì ẹ̀sìn bí àwọn júmọ̀ àjẹ́ndì mùsùlùmí rídì mẹ́mi náà lọ́wọ́ bí wọ́n dá mi mà agbóléyà máa kọ mẹ́ẹ̀ wọ́n lè pé mùsùlùmí náà mùsùlùmí mùsùlùmí gbogbo ń tọ́lu alábọ̀ éèsè kankan nínú rẹ̀ fala saddaqa wala salla walakin kadhdaba wa tawalla irú ìsìláàmù rọ́wọ́ nu ọwọ́ akután dẹnu lẹ̀bi ẹran mẹ́ẹ̀ àwọn ẹnìkan wà máa dù ọ́ ẹjẹ́ àṣetọ̀ láti ti lára ọmọ àyá wa tá ń lọ ọmọ àyá àyà sọmọ àyá tiẹ̀ lẹni tí èsì ọmọ àyá tiẹ̀ lẹni tí ń forúkọ lásán jẹ́ mùsùlùmí ẹ̀tànjẹ kọ́ máa lọ́dọ̀ àwọn ẹlẹ́tànjẹ ẹ̀tànjẹ ọ̀ráyè nínú ìsìláàmù.

ọlọfẹ là wọn ni ọkà fatia la ilaha illallah a ọyanilẹnu láwùjọ wa ó sì lọfẹ là wọn ni alihamudulila kí ni jẹbẹ torí ti Allah kò sí súra kan tọwánu rẹ pé alihamudulila èwo ni alihamudulila wàláhi khasara wàláhi khasara ní fatia tani bọ Muhammad sallallahu alaihi wasallam sọ pé ẹni ọba kẹ ní sọlá ẹ wá wòye ọdún tó ti kọjá lórí ẹlòmíì láyé yìí ẹlòmíì ti lé ní ọgọ́rin ọdún kò tí ì mọ fati àkà ẹ dákun sẹ́nu sàárè ló ti kọ ni sẹ́lẹ̀ kìyàmà ló ti má ni a kẹsí wọn kún kankan àfi bí eré bí àwàdà àwa sì ń rí ẹnìkan tó ń sọ̀rọ̀ lálẹ́ àná wọn ló kú làárọ̀ yìí ẹlòmíín bẹ tá wà ní ìsìn táwọn sọ pé ah, a jọ ṣe júmọ̀ ni ò ní débà ebi bọ́ọ̀lù wa ṣe ṣe wá nù àwọn tó yẹ kọjá pé nù múra inú la wà ń gbogbo wa torí ẹnìkan ọmọgbà títò ń bọ̀ wọn kàn máa tẹ́ra rẹ jẹ wọn sọ̀rọ̀ kí ọmọ sórí kú létí mi o igbó ọdún lónìí ọdún kan ẹgbọ́rún lẹ́ni tí wọ́n mọ̀ wọn ṣe ogún ìṣẹ́jú à ń tẹ́ra wá dànù lórí ayé ayé ayé ayé ń àṣẹ bí wọ́n ṣe ṣe kó tó bẹ́ẹ̀ là ń a fún kankan a fẹ́ wà lìjẹ́nà a fẹ́ wà lìjẹ́nà àlìjẹ́nà ìṣẹ̀rù bàbá wa ẹrù Allahu ni ẹrù Allah ọ̀wọ́n ntẹ́yìn ó ṣe tẹ́yìn ó fi rí wọ ọba wọn náà mà torí wa wa o ojúṣe wa mójútó ojúṣe wa tó bá jẹ́ kí wọ́n máa sunkún jọ gbé ndàlùkìyàmà a ẹlòmíì ó sún ẹ̀jẹ̀ ẹlòmíì ó sún ẹ̀jẹ̀ mi lu àǹfààní yìí dáadáa ó sì fi bọ́ ọmọ mi lọ́wọ́ olùwádàkùn má sì ti wá bẹ́ẹ̀ bóòlù ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ fún mi mo gbọ́ kìí ṣe pé ń gbọ́ ìmọ̀ tó má tẹ̀lé olùwádàkùn má sì ti wá bẹ́ẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ kábàámà bẹ́ẹ̀ ẹ sì máa ń pè kò sáǹfààní kejì àǹfààní kàn yìí báwo làǹfààní kan yìí ṣe pọ̀ tó ẹnìkan ọ̀mà mélòó lolúwa fún ọ ẹnìkan ọ̀mà njó lọ àpò àmà ìdínú púpọ̀ sẹ́jú kọ̀ọ̀kan nínú gbèsè ayé wa a gbọ́dọ̀ lò dáadáa yá ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun olúwa ń pàkíyèsí wa ẹ páyà Allah nípa pàpípáyà rẹ̀ ẹ má gbà láti kú láì jẹ́ mùsùlùmí ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo sẹ́jú kan nínú gbèsè ayé rẹ̀ tó o bá ní àǹfààní ni lò ó lórí pọ̀jẹ́ mùsùlùmí. wọ́n bá wọn dán kèfèrí wò torí pé tí kú bá lọ kọ́ ọ má bẹ́ẹ̀ àtúbọ̀tán burú nù. gbogbo ojúṣe wa nínú ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ amójútó. kìí ṣe sọ̀láàtù nìkan kìí ṣe zakatu nìkan kìí ṣe tìyàmù Ramadana nìkan kìí ṣe ájì nìkan. ìtọ́wà nínú Islam ọ̀pọ̀ nígbà tí n bá wa kọ́ mọ̀ nípa rẹ̀ mélòó mọ̀ fẹ́ mọ̀. dèkòdèkò pé ń lè mójútó àwọn ètò máa màgá pé mọ̀ mójútó ọ̀pọ̀lọpọ̀ kúkú mójútó ẹ tara sánákì èso oògùn ẹ máa rún láǹṣe sọ láti lójúmọ́ tọ́jú ara yẹn gbẹ̀yìn ọba tún fi náfìlà kún tiẹ̀ ẹ̀yin náà ẹ dákun ẹ má sábòsí sọ láti fi yín gangan gangan sọ́dà ẹ má ṣe tí sọ àwọn èèyàn tó ń wòran sọ láti fi wọn ẹnì pọ̀pọ̀lọpọ̀ sọ láti yọ̀ ọ̀dà sọ láti fi ẹni tí ń ṣeré nìí

kùdìẹ̀kùdìẹ̀ wa kú púpọ̀ àfi kátàràgírí kásàràkósá kájígírí sẹ́sìn wa ká mà nípa rẹ̀ dáadáa ikú ń bẹ ebi lórí bẹ́ẹ̀ náà la tún rí mùsùlùmí tó ń pèrè mùsùlùmí tó ti ba ìsìláàmù jẹ́ mọ́ra rẹ̀ lọ́wọ́ tuntun lọ́ọ́ sùn sọ́ọ̀sì ó lóun wo lu òun ká ni ọsọnù fáwọn tó ń fi wá ká la hawla wala quwwata illa billah ẹlòmíì ti ń ti sẹ́yìn ó ti lọ hajj ó darí láti hajj ó tún lọ ṣọ́ọ̀ṣì ó ń lọ sùn sí ṣọ́ọ̀ṣì ẹ dákun kí ló tún kù mà kí ló tún kù mà tó o bá sì tó ṣe làákàyè tó fẹ́ kú lágọ̀ ni tó fẹ́ kú lólórí ibú ni débi tó ń tẹnu ẹ̀ ilé lomi náà tún gbẹ bọ́. tó ń ti pọ́ ọ̀mà ìgbà wo ni kú ń bọ̀ ó tún lọ gbẹ́bọ ìsìláàmù náà dà ó jẹ́ mùsùlùmí mà tó ń gbé ọ lọ sọ́ọ̀tì ọlọ́ba àwọn gbàdúrà ń gbẹ́bọ lọ sóríta ìsìláàmù náà dà wọ́n bá wọn rú ẹ̀kú eégún ìsìláàmù náà dà bí kànàkànà lẹ́ ń fi di ni wọn náà ń bá wọn ọ̀sì ìsìláàmù náà dà ìsìláàmù rọ́wọ́ ló ń ṣe òun jí gbọdọ̀ òun òní àwọn ọ̀tá rẹ̀ gbé débẹ̀ ṣé islam náà nù a sì dé mọ́sálásí ọ̀nkalì yìí lásì ṣé ọ̀fọ̀ tó kà lóru nu sọmọ pẹ̀lú ẹlẹ́dàá wa bó ṣe ń gbọ́lì yìí lásì rẹ̀ náà lọ gbọ́ ọ̀fọ̀ tó pa ó kú bó ṣe rù là ọ̀daràn islam náà dà wọ́dọ̀ ẹ pé ọ̀rọ̀ oníṣì tọrọ oníṣàpàná ni ọ̀pá yín ewu ń sàpàná òun mùsùlùmí nìwọ sàpàná ó ti pa. ìsìláàmù náà jà ojúṣe mùsùlùmí tó ń ṣe àdúgbò ló ń gbé mọ́ṣáláṣí ń bẹ́ńgì mú rẹ̀ níjẹ́ olóde mọ́ṣáláṣí rí ìsìláàmù náà jà tọ́ba ti débi mọ́ṣáláṣí ojú ọ̀daràn yóò pọ́n kankan ní bí ojú amúgbó tó kan tó po ó po òṣèun wàláhì ó wọ́n gbòòrò má di ẹrẹ lọ́wọ́ ọkú ó dún wọn lọ àkìtàn lọ́jà lọ́ àkìtàn kọ́ lọ́jà kó kú dànù ìsìláàmù náà dà oríire rẹ òun fi ń gbọ́ gbogbo dáadáa wọ́n sọ pé àsìkò tí tó hmm, ìgbòwúrọ̀ la wà hmm, ìgbòwúrọ̀ la wà ọjọ́ alẹ́ mọ́jọ ládùn pẹ̀lú olúwa mi pé wọ́n sẹ́sì ẹni tí wọ́n mọ̀ ọ̀sán òní fi lọ Islam náà dà. mélòó lọ́wọ́ àánú ìsìláàmù tí wọ́n ní kó o ṣe tó ń ṣe ebi olówó sọ fún mi ń jò lọ yọ zakatu ìbá gbọ́n lọ́ọ́ máa dá ìwà ti lọ ṣẹ́ twenty thousand kan tó sì wá fáwọn èèyàn ẹ̀sà máa bá wa ládùá gbogbo àdúrà tán bá ṣe fún ọ bí kò bọ́ lọ́wọ́ ìyá pọ̀ yọ zakatu kọ́ ọ yọ ìsìláàmù náà ìsìláàmù náà dà ó tún mú olúgbòǹ ó mú lọ́wọ́ onítorí tó máa ń ṣàdúrà níbi kàábọ̀ ó lè má tètè gbà àmọ́ tó ń bá mọ́lúgbòm lọ́wọ́ yọ gbà ní. olùgbòm báwo mushrik láti ilé ló ti ṣe ṣírúkà dé Mẹ́kà olórí ibú. akramakumullah ìsìláàmù náà dà wọ́n ń bọ́ sọ̀rọ̀ ẹ̀sìn yóò máa yín mú ni kòkòrò burúkú ń bẹ́ mọ́ ọ̀daràn bá ti gbọ́rọ̀ ẹ̀sìn báyìí mọ́ máa yín ni pàkàpàkà léè kọfẹ́ tẹ̀lé ni kọfẹ́ tẹ̀lé ni la hawla wala quwwata illa billah ẹ lọ ti mú gbogbo ń dábàárí kójọ láyé wàláhì òfú ti fẹ́ tẹ̀ ni irọ́ lásán yìí kó síbi tá a mú lọ torí dọ́tà ń bọ̀ lánàá mú nǹkan kan wá dọ́tà máa sì tún lọ àní mú nǹkan kan lọ ìwọ náà wọn ọ̀sán láì jẹ́ òkú lẹ̀ wájú rẹ rí kí lẹ́ẹ̀rí ti mú lọ kò sí ti mú lọ. wọ́n nígbà délé tá délé ayé bá ṣe díwọ́ wà ní ẹ máa ọmọ tuntun tuntun bẹ́ẹ̀ bá yàwó ọmọ yóò tún dé tẹ́ bá yàwó rẹ̀ ń gbàgbà lọ́mọdé ni kí ló dé wọ́n ní àmì ní lórí ojú kòkòrò èmi náà à ń kojọ èmi náà jọ èmi náà jọ èmi náà kó tèmi jọ bẹ́ẹ̀ bá yàwó rẹ̀ di ọwọ́ tù ẹtúndé wọ́n ní tùmọ̀ rẹ̀ ní kí ẹ wá wò mí mọ̀ ń jáde màmú nǹkan kan lọ́wọ́ báyé ti ṣe rí nu jàmá wàláhi ayé yọ jàmá kankan ṣe náà wà ní sẹ́bàtì orí rẹ̀ náà ní kulé ìní tẹ̀sí ẹ̀sìn tí ó sẹ́kù ìní sánà àti soríire oríire tí ń tàtàrà láà. yọ wá jẹ pé irọ́ irọ́ irọ́ tí ò ní bá mi débi kankan iná ni wọ́n á tẹ́ bàtì tẹ́bí lórí irọ́ iná la ṣe múra wa lọ́ta bẹ́ẹ̀ bá gbọ́ pé èèyàn méjì ń jà wọ́n ọ̀já ń torí ti Allah wàláì tàláì wọ́n ọ̀já ń torí ti Allah ẹgbẹ́ tí yorùbá máa sọ pé ah orogún ní bá mi tẹ orogún bá wo orogún wo ni níjọba àjọpọ̀ alájọkùn la ilaha illallah ah sáà máa sòwò dé sàárè ìbáyé lọ́ọ́ máa. bí ọba jẹ́ kí n tà ń bì nítorí pé lọ gbogbo tó bá ti wá béèrè lónìí díẹ̀ díẹ̀ lèmi ní. wọn àwọn sì mọ̀ pé gbogbo táwọn fẹ́ làwọn ò rí lọ́dọ̀ rẹ̀ tó mi ẹ dákun ẹ ti yín ẹ lọ àdúgbò tí ti sí ẹni tí ń ọjà ni. dákun pààrọ̀ rẹ kúrò lọ́jà gbókọ̀ sí kí ni bọ́ọ̀bù àtúntà ń bẹ̀ bọ́ sí sunsun kí ni wàhálà ibà yé lásán yìí náà ni ọwọ́ atẹ́ bàtí kó lórí ibú kejì ata o ó ní ọjọ́ ẹ̀ta àbí Allah ló ní kẹ́ ẹ má ta bàbá jọ dúró lọ́lọ́gbọ́n oníwó pé wọn ò ní pè wá ọmọ tẹ́jú ọlọ́ni lọ sí wọn ti pè akọ́létà àwọn tí wọ́n ń wá rùtì ẹ̀ náà pọ́n bẹ́ẹ̀ onídìí ìgbé ilé ayé náà lára tọ́ra wa dọ̀tá sí ẹ̀rí kan gbọ́n sí omi òtó kò sí àdúgbò tí ó kún kò sójúlé tí ó lórí ayé yìí náà ni kẹtó rí yàn méjì tí wọn ń jà nítorí ẹsìn ẹ ti rí ẹgbẹ̀rún lọ́nà bá tí wọn ń jà nítorí ayé ayé yìí náà ni ayé yìí náà ni wọn lè ayé yìí ni wọn ti torí rẹ̀ bára wọn ṣe ayé yìí ni wọn ti torí rẹ̀ múra wọn lọ́tà bẹ́ẹ̀ rẹ ni méjì ti rẹ́rìn rìkísítà wọn pọ̀ wọn dọ̀ rẹ ni kéṣe lè láà. ẹ eh, gbọ́ Abbas ni láti àwọn sàhábà ó lọ́pọ̀lọpọ̀ ìbára ẹni dọ́rẹ̀ẹ́ láyé ó ti dín torí ayé ẹ dákun sàhábì láyé ayé ìrọ̀lẹ́ ayé yìí ńkọ́ bàbá rí sàn bóyin sí wọ wọn mọ̀ fáwọn ra nfààní kan lọ́dọ̀ rẹ̀ tọ́ba ti di kọ́dá ọlẹ̀ ni ẹsẹ̀ ńlẹ̀ òsì wọn ti dá lọ́dọ̀ rẹ̀ rí òsì máa ìwọ ló ti yẹ kó gbọ́n báyẹn ṣe ń torí ti Allah má bàa ṣe ń torí ti Allah darapọ̀ mọ́ wọn torí ti Allah yẹra fún wọn torí ti Allah ibi torí rẹ wà nù torí ẹ ẹ̀sìn rẹ má fi ṣàwàdà àwọn òní nǹkan tó wọ́n tó ju ẹ̀sìn yìí lọ torí ní ọ̀sẹ̀ kú pẹ̀lú wa ọba kú kò mú nǹkan kan lọ ìjòyè kú kò mú nǹkan kan lọ sẹ́mẹ̀kúnnù ni àwọn amú nǹkan kan lọ olórí orílẹ̀-èdè kan kú kò mú nǹkan kan lọ mínísítà kú kò mú nǹkan kan lọ gómìnà kú kò mú nǹkan kan lọ kọmíṣánná kú kò mú nǹkan kan lọ ẹ táwọn èèyàn táwọn ajẹmẹ̀kúnnù ni ó mú nǹkan kan lọ. ẹlòmíín nílé tó ẹ pé tí bá bí léèrè pé ilé mélòó lẹni ọmọ yóò ń ká rẹ. ẹlòmíín ní mọ́tò tó bá bí pé mọ́tò mélòó lẹni bàtà ló kéré jù à ní fi sẹ́sẹ̀ rẹ̀ à ní fi sẹ́sẹ̀ rẹ̀ bó ṣe wá tàǹfì rẹ̀ náà lọ̀lọ̀ tó bá jẹ́ ẹ̀sẹ̀ sì dá kankan sínú sàárè rẹ̀ tí ẹ lọ́ máa ná lọ́rùn kí lóò tó máa wọn kó ti lọ gbálẹ̀ rẹ̀ kí wọ́n da pàǹtí ibẹ̀ lánàá bẹ́ẹ̀ni sáyé yìí náà ẹ̀sìn tó kàkún ni ọ̀sẹ̀ kù wàláhì tá wọ sàárè wa kò sí náà ni èèyàn kábàámà bọ́ọ̀n bá ń sẹ̀sìn ọkà bá mà báwo wá ní tọ́ọ̀ bá sẹ̀sìn ẹni tí ń sẹ̀sìn ọkà bá mà pé ìbá ṣe pé mo mọ̀ pé òní ni kú ń bọ̀ ni adúrú dáadáa tí ń bá ti ṣe ẹni tí ó sẹ̀sìn rárá ń kọ́ àbà àbámà bàbà àbámà wọ́n mọ̀ pé kú ń bọ̀ ni ìbá ti ṣe dáadáa ìbá ti dì mẹ́sìn ìbá ti máa sẹ̀sìn gbàdókàrí kan náà mẹ́sìn ké fún wa lójoojúmọ́ yìí dáadáa wa náà ní káwa náà máa ronú ká dúró wa torí pé kò sí nǹkan kan tó lè fi ọlọ́kàn balẹ̀ tó o bá kú pẹ̀lú pọ̀ wà lórí ẹ̀sìn Islam kò sí jahannama ara wọ ọ̀ràn wàláyé náà táyé ìgan ara wọ ọ̀ràn ara wọ ọ̀ràn àti bẹ́ẹ̀ Allah kó ló wa kó finá jó wa lódì wọn sẹ́jú àyà àbẹ́ sí wa bẹ́ẹ̀ nọ́mbọ̀sibọ́sí kéèyàn àmọ́ abẹ́nu náà lọ. tonti ọ̀wá ni jẹ́ ká rí bẹ́ẹ̀ ó náà ní kásẹ̀sìn kásẹ̀sìn kó ló wá kó fún wa ṣe. ẹlẹ́karùn-ún nínú nǹkan tí ó di àlà ká ṣọ́ ahọ́n wa ká mójútó àwọn wa ká má máa fẹnu wa wá rọ́ọ̀fù ká ká máa gbọ́ gbogbo dábàá ti rí ọkà sọ́ náà ni ìwọ ọ̀fà lẹ́nu kò síbi tó lè wẹ́nu rẹ gbà àá ń tẹ̀ sọ́lúndù àá ń gbà tẹ̀ sọ́marẹ́lẹ́ lọ mẹ́sì wá aa ìwọ ẹsẹni tí wọ́n sọ̀rọ̀ tó nílé fèsì ọgbẹnu rẹ falágbàfọ bẹ́ẹ̀ ni ògbé faláró bí ó sì máa sọ nìyẹn ipa àwọn lè fẹnu wa rọ àwọn lè sọ gbogbo nǹkan mo lè wí mo lè sọ wọ́n máa padà já sí nánà ni anabi sọ fún mu'adh ibn jabal radiyallahu anhu wọ́n ní kuffa alayka hadha sọ̀rọ̀ fáhán sàhábẹ́ ni wa inna lamu'akhadhuna bima natakallamu bih tolúwa máa fìyà jẹ wá lórí ní tá à ń sọ ni anabi ah, ni sakilatika ọmọ ọdá ah, kan mà ṣé nǹkan kan ni ó ṣe sábà fi tá a fi máa da àwọn èèyàn sínú ná gba ó kan àyà wọn lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà bí èèbá ṣe ń tá a fà fún wọn lọ ni ahọ́n lalákòóbá ńlá ẹ rí i pé nínú adẹ́sẹ̀ àti adẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ táǹfà hàn dá ó pọ̀ ju táǹfà ara ṣe lọ torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rùn sọ ìsọkúsọ pọ̀ nù tá máa sọ. So ìwíkúwìí tí já kábàámà ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ọmọ ànábì Adam ẹ̀gàn ni òfófó ni irọ́ ni àwọn ọ̀rọ̀ àlùfàṣà ni ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn èébú èpè ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn gbogbo ẹ̀ sì máa kó báyẹn ni torí ẹnu ẹja sọ kájínà sí fìtínà wọ́n ń ṣe fìtínà wọ́n ń da nǹkan rú wọ́n ń ba nǹkan jẹ́ àwọn sunasi, àwọn arúṣídá gbogbo wọn ẹ ṣọ́ra fún wa ẹ ṣọ́ra fún wa ẹ̀yin náà ẹ má jọ kanú àwọn fìtínà bàbá kọ ọkọ tí fìtínà bá ti pọ̀ ńlu yín tí fìtínà pọ̀ lágbègbè yín tí fìtínà pọ̀ láyìíká yín ẹdẹ́lẹ̀ yín ó tó yín jókòó ẹdẹ́lẹ̀ yín ọgbà yín nítorí pé ń tún bá bá wọn dá sí fìtínà wọn èyí sábà rúlà. aburú ti ń bẹ́ẹ̀ nu fìtínà ó ṣe wọ́n àìdá rẹ̀ agbára rẹ̀ ó gbé wọn lọ àsìkò tí náà fìtínà bá ń jó ti ń jó welewele àwọn ẹni tí wọ́n ti ra wọn lẹ́kọ̀ọ́ fìtínà wọ́n máa rò pé nǹkan rẹ̀ làwọn ń ṣe tó ń tí fìtínà bá wá pẹ̀yìn dà tábùrú rẹ̀ yọ tí ń kó gbogbo ẹni tó dá sí tí ń kó wọn mì ọ̀nà wo ni wọn náà gbà sà ẹni tó sì dá sí fìtínà bẹ̀ láyé. ẹni tó dá sí wọn bọ́m̀bẹ̀ lálùkìyàmà ó wá nínú àdìsí kan wípé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ ọ̀kan nínú àwọn sàhábà nígbà tí sàhábà yìí wọ́n pè ní Abdullah wọ́n pè ní Uqba ibn Amir radiyallahu anhu òní qultu ya Rasulallah man mo ní wọ́n Allah kíláàsì tá a fi là. ó wù mí láti là mí ìfẹ́ wọná. paul anabi sallallahu alaihi wasallam sọ pé amlik alayka lisana jẹ́ ẹni tó ṣe pé ó kó ahọ́n rẹ̀ ó kó níjànú kése gbogbo tí ojú bá rí ńlọ yẹ kẹnu ọ máa sọ ẹni tó bá yẹ lẹ́nu màrí màá sọ kò sí tàbí ṣùgbọ́n àbámọ̀ wọn máa ń pọ̀ láyé ń bì torí pé gbogbo ń tọ́ ń dá sí. kése gbogbo ẹ̀ náà lọ sọ nípa rẹ̀ sọ̀lọ́ lálàáfíà ọ̀rọ̀ máa gbẹ̀yàn ga ọ̀rọ̀ sì máa ń láyàn málẹ̀ gbogbo àwọn èèyàn míì sẹ́rí tí wọ́n ga láyé yìí ọ̀rọ̀ lọ́sọ̀ wọn dẹni gíga tọ́rọ̀ bá wá bí ọ̀gá mẹ́jẹ̀kọ́rọ̀ ọlọ́ ọmọlẹ̀ o méjèèjì ní bẹ lọ́wọ́ ọ̀rọ̀ má ara rẹ má bàtàrà tiẹ̀ jẹ́ lẹ́yìn tó lù wá ti ta tọrọ ọ̀rọ̀ tó ti gbé ọ̀gá má wàá jẹ́kọ́rọ̀ kọ́ mo ti dàgbà débi pé gbogbo tí mo bá sọ àsọgbé ni ẹnìkan ò lè mú mi agọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ẹni náà láyé yìí tí ó sọ pé gbogbo tí mo bá sọ àsọgbé ni àwọn èèyàn tó ń bá sọ lónìí wọ́n lè má takò ọ́ wọ́n lè má gbọ́ ọ lẹ́nu àmọ́ wọ́n bọ̀ fi pamọ́ ni torí pé tọrọ ọba tí tó sọ àìsọ wàláhì ọkà bá máa pé ó tiẹ̀ mí pínpín. kámẹ́tì sọ gbogbo ọ̀rọ̀ burúkú tí ń jáde lẹ́nu rẹ̀ láyé bí èèyàn sọ̀sọ̀kùsọ̀kọ̀ lọ lálàáfíà kátó péjọ gbẹ̀ndà òkè máa yalfidu min qawlin illa ladayhi raqibun atid ó ní sọ̀rọ̀ kan àfi kí màláìka wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń kọ́ ọ̀rọ̀ bó ti ṣe dáa náà ló burú bó ti ṣe dùn ló ṣòro onílàákà ìkan wọn yìí kàn sì torí pé àwọn yanu àwọn rọrọ sọ kọkàn máa fẹnu wa rọ ẹsọ ahọ́n yín jàmá ẹjẹ á máa kíyèsí kí la fẹ́ sọ tí n tí mo fẹ́ sọ wúlò sọ sáǹfààní táwọn èèyàn sáǹfààní bẹ ẹni kí n sọ kí n jẹ́ pé mo ní ìkápá lórí ahọ́n mi kó má jẹ́ pé ahọ́n mi ló kápá mi tó bá pa ahọ́n ló kápá mi ní màá sọsọ kú sọ pọ̀ ìwíkúwìí ọ̀pọ̀ náà rọ̀ mi. àmọ́ tó bá mi ni mo kápá ahọ́n mi ní ìrònú kí n tó sọ ó dìgbà mo bá sì tó rí pàǹfààní tí ń bẹnu tí mo fẹ́ sọ lọ́tẹ̀wọ̀n ju rẹ lọ kó tó di pé ń sọ bẹ́ẹ̀ làwọn onílàkàì ànábì ni kó ahọ́n rẹ ń jànù wàlìyẹsẹ àkàbẹ ìtọ kó o sì jẹ́ kí léèrè ó tó ọ gbé pàtí fìtínà bá ṣẹlẹ̀ fìtínà máa mú yàn ni nínú àdìsí kan ànábì wọ́n ní tí fìtínà bá dé gbogbo ẹnikẹ́ni tó bá nàgà sí yóò ra wọn mú yóò ra wọn mú náà lẹ́sẹ̀ rí pé tí fìtínà bá dé mọ ìyá ah wọn ah, náà ń bẹ́ẹ̀ nu wọn bẹ́ẹ̀ ni torí pọ́ ni torí pọ́ nàgà sí kí láwọn máa ṣe ànábì fi kọ́ wa pé tí fìtínà bá dé ẹni tí ń rìn lọ kó ẹ̀ yẹra fún fìtínà nù ẹ̀ yẹra fún fìtínà nù àmọ́ àwọn ẹ̀jẹ̀ bìlísì ń bẹ lára mi sábà ni wọ́n ti dé wọ́n ti péjọ wọ́n ti bẹ̀rẹ̀ fìtínà pé á dé bẹ́ẹ̀ ń á dé bẹ́ẹ̀ èmi náà darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ ni ọ̀nà gàásì nù fìtínà ọ̀hàn torí di eléyìí anábì ní jákèlè rí ojú ọjọ́ kò wọ́n bẹ kí àádá kọ́tì ẹ́tẹ́kì máa wá sunkún lórí àwọn àṣìṣe rẹ̀. níjọ́ la ronú nípa àwọn àṣìṣe wa rí dèpòdèpò pé ọ̀pá wa lẹ́kún ìbọn pọ̀lọpọ̀ máa wò pé èmi ọkùnrin mẹ́ta mo lè kọjá bẹ́ẹ̀ ẹsẹ̀ ní fi ń yọ̀n aburú àtàìdá máa sunkún lórí àṣìṣe rẹ̀ Al-Imam Tirmidhi àwọn ni wọ́n gbé ẹ̀gbà wa yìí jáde. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله ألك فا آه، هنا عوان تعمل بي لجو أنا قوى في ها في هنا نكبو بوسة تباري سلاي تجد سيجوس تجد أداسي سي تجد أداسي tó ṣe dọ́gba pẹ̀lú ntànà fífi mà wá a gbọ́dọ̀ jẹ́ kó máa tàn wá jẹ a gbọ́dọ̀ jẹ́ kó jọ wá lójú kó máa tàn wá jẹ kódà kó ṣe pé iṣẹ́ yẹn pọ̀ kàkà bẹ́ẹ̀ níṣẹ lọ ká máa bẹ̀rù ǹjẹ́ iṣẹ́ tí mo ṣe yìí bó ti ṣe máa yìí ǹjọ́ lu ọwọ́ àtẹ́wọ́ gbà bí ṣé olúwa ẹlẹ́dàá wa ọ̀nbẹ́nu sẹ́tí ọgbà tí ó san mí lẹ́san àbí ó dàlù mí láyà bẹ́ẹ̀ làwọn olùgbàgbọ́ òdodo máa ṣe àwọn ẹni tó fẹ́ là walladhina yu'tuna ma ataw wa qulubuhum wajila annahum ila rabbihim raji'un àwọn tó ṣe é pé wọ́n máa ń ná tí wọ́n ń ná lówó wọ́n máa ń ṣe tí wọ́n ń ṣe níṣẹ́ láwọn ṣe dáadáa ọkàn wọn sì wọn ẹ̀wárí yóò mọ ọkàn wọn yóò mọ gbọ́n pókípókípókípókí ṣe á padà sọ́dọ̀ olúwa àṣírí òtún àṣírí òtún sólùwà tẹ́wọ́gbà bí ọ̀tẹ́wọ́gbà bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó olùgbàgbọ́ òdodo ọmọ ẹsẹ̀ ni kése kókó kan wọ́ balẹ̀ mo ti sẹ́ bàbá wọ ọgbà bàbá wọ ọmọ gbà àmì àwọn aláìgbàgbọ́ ni olùgbàgbọ́ òdodo ẹ̀rù tí wọ́n máa bà lẹ́yìn ìgbà tó ti sẹ́ ìjọsìn yọ pọ̀ jù ẹtí ń bà kó tó di pólì ṣe lọ torí àti ṣe sọgbà àbí ọgbà ìdí nu tí wọ́n fi sọ pé tọba fẹ́ mà bólúwa gba sí ìjọsìn tó ṣe dáadáa rí ó tún lé kéńká lẹ́yìn ìgbà tó bá parí rẹ̀ jùgbà tí ò tí ṣe lọ torí ẹrù ọmọ bọ ha etí mo ṣe tó lu àgbà yóò wá dèkò tún pọn dáadáa yóò dèkò tún pọn dáadáa tí dààmú bá wù gbà gbà. torí di eléyìí ẹja sára ronú nípa àwọn wa aburú wa ká máa ronú ní gbogbo gbà nítorí kó kó lè bá àjẹpọ̀ tẹ́wọ́ gba tẹ́ wa ká máa bẹ̀rù ǹjẹ́ ń tá a ṣe olúwàgbà àbí ọ̀gbà níparí kápọ̀ ní mímá tọrọ àforíjì lọ́dọ̀ Allah nítorí pé ẹ̀ṣẹ̀ ní jẹ́ ká sórí ibú ẹ̀ṣẹ̀ ní jẹ́ kó burú kó bàjẹ́ fún ni kólú abápẹ́sẹ̀ ni rẹ àlámàrí ẹ̀dá máa dá kólú akọ́jẹ́ kálámàrí wa kọ́ dá jama ó wù wá kálà láfi ń ṣe Islam kò wù wá ká ṣègbè làfi ń tẹ̀lé tà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ yìí gbogbo gbani ká máa rántí ẹ̀ ká má sì fi ṣàwàdà nítorí pé afẹ́ là afẹ́ wà lè jẹ́nà afẹ́ wọná tàbá wa fẹ́ wà lè jẹ́nà tá afẹ́ wọná ẹ̀sìn wa dọ́wọ́ wa pé ká mójútó dáadáa ká dákun ká má fi ṣàwàdà ká dákun ẹ̀sìn wa ká mọ̀ pé ńlọ́wọ́n jù nínú t'Olúwa fi fún wa owó ọ̀wọ́n tẹ̀sìn wa ọlá kan òsítọ́ wọ́n tẹ̀sìn Islam tiwa ipò kan òsítọ́ wọ́n tẹ̀sìn Islam tiwa ambọ̀sibọ́sí aṣọ kan tó wọ̀ sọ́rùn ambọ̀sibọ́sí ilé irọ́ tó ń gbé ilé tẹ̀ ń yàgbẹ́ nú ẹ̀ ilé wo wa lọ wọ́n tẹ̀sìn Islam kò sí wàláhì adúpẹ́ fún Allah lórí ìdẹ̀rẹ̀ ẹ̀sìn Islam olùwàkọ́ má bàjẹ́ fún wa kárántì lẹ́yìn tó lọ́wọ́ fún wa ní ọdún léyà ìṣe ìpolówó àti sóore ńlá fún wa o ó mú kẹ́mi tiwa kó dòní ọ̀pọ̀ nínú àwọn ẹrú Allah tó wù wọn káwọn náà sọdún yìí àwọn náà fúnra ara wọn wọn mà wípé kò ní sojú àwọn olú ẹlẹ́dàá wa ó mú kọ́mọ̀ sojú wọn ṣùgbọ́n abá wọn yọ lórí kí wọ́n kú lórí Islam gbogbo ẹni tó bá kú lórí Islam kò pàdánù kankan dáadáa náà ni yàtọ̀ sẹ́ni tó kú sórí nǹkan míì tó yàtọ̀ sí Islam ọjọ́ ọdún ọjọ́ ìdùnnú ọjọ́ ọdún ọjọ́ ayọ̀ ẹ máa dunnú ẹ sì máa yọ̀ ọmọ ẹ ṣọ́ra o fati dunnú pẹ̀lú ntòlúwa ṣe léwọ̀ ẹ ṣọ́ra pẹ̀lú yíyọ̀ pẹ̀lú ntòlúwa ọ̀fẹ́ pípẹ́ fi sí ayọ̀ ẹ jẹ mu nínú ntòlúwa ṣe lẹ́tọ̀ mẹ́sì jẹ ntòlúwa ṣe léwọ̀ ẹ má ṣe mú ntọ́lúwa ṣe léèwọ̀ ẹ yọ mọ́ra yín ẹ ṣe dáadáa síra yín ẹ pakọ́nu kọ́họ́ tí máa ń bẹ láàrin yín rẹ́ ẹ jẹ́ ọmọ ìyá lódodo lábẹ́ àbúradà Islam ẹ jẹ́ ẹni tí ó ṣe dáadáa sáwọn òbí yín ẹ ṣe dáadáa sáwọn ọmọ àtàwọn ìyàwó yín àtàwọn ọkọ yín ẹ jẹ́ kí ilé yín kó ilé aláyọ̀ ilé tí islam ti rí bẹ́ẹ̀ jókòó tí ìwà àtìṣe sí islam tó sì lapa lára àwọn ẹni tí ń bẹ́ńbẹ́ ẹ dákun ẹ má fẹsẹ̀ sọdún ẹ má fi ìtakòtì allah àti tànàbì sallallahu alaihi wasallam ẹ má fi sayọ̀ kí ni mùsùlùmí wá dé di pa mutí kí ni mùsùlùmí wá dé di pa ńrọtí à ń fọtí ìsàlejò ọdún ìwòlọ́fẹ́ sọ pọ̀ ń ṣe. mọ́sẹ̀sì sọpọ́dún mùsùlùmí ló ń ṣe o ńbọ wa ní ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín bọ́n islam ti sọ pé ká ẹ máa mutí bọ́n islam ti sọ pé ká ẹ máa fọtí sàlejò áà gbàtí èsì pọ́ méjì kan sọ́ra rẹ o mọ́fẹsẹ̀ sọdún o wọ́n gbọ́ pé wọn náà ti bá wọn máa ń karọ́ ọ̀ràn ẹ̀lẹ́fẹ́ ṣe fújì ọdún ìwọ́n ní fújì. èdè ìsọdún tani fújì ránù ṣé mùsùlùmí nìwọ hábà ara ń tà ń wí nù ọ gbogbo rádaràda ẹsẹ rẹ ní ọsẹ kù fún ọ òní rí dáadáa kan gbà ń bẹ àwọn náà ní kúnra wọn téèyàn fi wọ gàù téèyàn fi ní rọnà lọ́jọ́ gbẹndàlùkìyàmà ẹ̀sìn ni ó kù wá kù bàbá ti dé sàárì gbogbo ìta dá lẹ́sẹ̀ gàù lèyìn ó fi bá pàdé kólú akọ́mọ́jẹ káwọ́ wọ gàù ọ̀dọ̀ wa wa ẹni ọjẹ lówó tọ́lọ́ ti jẹ́ pé kò sájẹ́ gbé o bàbá wọn fi pamọ́ ni o kọ́sánlá yóò pé ọ ju kò fi ilẹ̀ lọ kpọ́dọ̀ ó di lọ́la gbẹ̀ndàlùkìyàmù náírà àti kóbò lọ́sàn-án bíi iṣẹ́ rí rẹ tí o tó kan ni wọ́n gbà bọ́ba di lọ́la gbẹ̀ndàlùkìyàmù okùn ẹbí tó ti já so àǹfààní ńlá lọ́dún jẹ́ fún ọ lọ́ọ́ bá wọn jẹ́ kí wọ́n gbanú sí ọ kí wọ́n sọ̀sọ́ kú sọ ń parẹ́ èèyàn bú èèyàn kẹ́ kò burú ẹ má bínú bọ̀dá mi ẹ má bínú àǹtí mi àbúrò mi yáfẹ́ mi ẹtù tí ẹjọ́ dẹ́mọ́rán kọjá àmọ́gbàtà kú bẹ́ẹ̀ ni àwọn ẹni tó ti dínà má o ti gbé gidi wọn lọ́nà. wọ́n lọ saba sábàbí kọ́rọ̀ wọn bàjẹ́ kọ́ dàrú igi burúkú tó gbé lọ gbé kú ò ọmọ ibi tó gbé sí mọ́kù pẹ̀lú rẹ̀ torí pé àní mà kó òkúta wọ̀ á lè rí ọkàn rẹ má ọmọ ibi tó gbé igi burúkú sí tó fi kọjú ọmọ làkejì tó fi dínà tó fi sọ di lọ gbé kú kótó torí tí wọ́n bá lọ kú tó tún gbé aburú ńlọ a àtúbọ̀tán burú fún ọ wàláhì ọ̀nà àdìlà kò ní sí fún ọ gbogbo àwọn nǹkan tí kálukú wa mọ̀ kó ń ṣe tọ́da ẹja múra sí gbogbo nítorí ní kálukú ń ṣe tọ́mọ̀ pé kọ̀dà ẹja ajáwọ́ ń bẹ̀ kátùbọ̀tán wọ́n lè dá kálí bá a là abẹ́lú ẹlẹ́dàá kó jẹ́ ká là olú ẹlẹ́dàá jẹ́ ká là tòbítòbí jẹ́ ká là tọmatọma olú ẹjẹ́ ká là tayatọkọ olú ẹlẹ́dàá wa má ṣe wá lórí ibú má jẹ́ kó lórí ibú kan tara wa jáde má pa wá pọ̀ mọ́ lórí ibú má pọ̀ lórí ibú papọ̀ má wa olú ẹlẹ́dàá tó ti dá nínú ọ̀rọ̀ kálukú wa abẹ́ ọ dákun má jẹ́ ó bàjẹ́ láéláé ètò kùdíẹ̀ káàtó nínú ọ̀rọ̀ wa abẹ́ ọ dákun bá wa ṣe kọ́ da bí bá a ṣe lérò lọ olú ẹlẹ́dàá má jẹ́ kí dáadáa wa kọ́ mọ́ aláyé ń bí o ṣe dáadáa fún aláyé ṣe dáadáa fún alálùkìyàmà olóríire ni kò ṣe wá ọmọ àlùjáná là ń tọrọ kọ́ dákun kò ṣe wa kéésì pé sẹ́wà lọ́dọ̀ adébẹ̀ o kéésì pé àná la dé èèyàn gidi débẹ̀ àmọ́ àánú rẹ là ń tọrọ àforíjìn rẹ là ń tọrọ àmójúkúrò rẹ là ń tọrọ dákun ṣàánú wa foríjìn wa ṣàmójúkúrò fún wa má dojú tì wá níjọ́ gbẹ̀ndàlùkìyàmà olú ẹlẹ́dàá wa ọdún tá à ń ṣe lónìí bá wa fi àlékún bùkún sí àlékún àlùbáríkà bá wa fi sí oore ńláńláńláńlá tá a gbọ́ pọ̀ máa ṣe fáwọn ẹrú rẹ tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́jọ́ ọdún olùwàdàkùn sí kárí àwa náà àwọn aburú ńláńláńláńlá tó o máa gbé kúrò lórí àwọn ẹrú rẹ tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́jọ́ ọdún olùwàbáwa náà gbé aburú kúrò lórí wa olùwà ẹlẹ́dàá wa orílẹ̀-èdè wa orílẹ̀-èdè wa lẹ́lómi tá ń pè kọ́ bá wa tún ṣe juwọ́ Allahu lọ dákun bá wa tún Nàìjíríà ṣe dákun bá wa tún Nàìjíríà ṣe kí Nàìjíríà lọ wájú gidigidi kí àlékún àlùbáríkà àlékún orí kọ́ wọ́ bẹ́ẹ̀ ìsẹ̀mí kò rọrùn fáwọn mẹ̀kúnnù Olúwa dákun jẹ́ ó rọrùn Olúwa dákun jẹ́ ó rọrùn Olúwa dákun jẹ́ ó rọrùn bá a mú pọ́njú kúrò nínú sẹ̀mí wa Olúwa ìdùnnú máa bá wa fi dípò bànújẹ́ Olúwa tútù ojú máa bá wa fi dípò dààmú Olúwa ẹlẹ́dàá má dalẹ̀ wa rú má da sẹ́ǹsì wa rú jọ da fún wa ní kọ̀kọ̀ àti ní gbangba Olúwa pa wá láṣẹ àwọn tá wa Muhammad sallallahu alayhi wa torí pé allah àtàwọn màláíkà rẹ̀ náà wọ́n ń ṣe àsọ̀látù fún anabi sallallahu alaihi wa sallam muhammadin wa alaihi muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله